ọba onímọ̀yà gbọ́ngbọ́n kan ò sí ọlọ́wọ́n ọba ìdùmarè ń bẹ lẹ́yìn rẹ̀ olórí ogun kúkú ni họ́ jagunjagun kúkú ni họ́ olórí ogun lálọ́ òun olórí ogun láwọ̀ òbò ní kọ́ ọba mi sàmì ẹ̀ gidigidi ẹni bá ní òkú olúwa rẹ̀ ní ikọ́ mọ́ ẹ lọ ìkọ́kọ̀ òní kọ́bọ́lá lágbára ọlọ́wọ́n ọba onímọ̀yà òní ìṣòfò bá ń sàmì ẹ̀ gidigidi mọ bẹsẹ̀ lọ́kọ̀ olórí ilé tí kò bá aráyé pariwo ẹkùn láti ìgbélẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti wọ́n bá mi wọ́n fi ń dáná lọ ẹkùn ọkọ̀ fúlàní ó ẹkùn ọkọ̀ fúlàní máa gbóhùn ẹnu mi ẹkùn ọkọ̀ fúlàní máa gbóhùn ẹnu mi Jagunlabi olórí ogun balógun ni ìwọ gẹ́gẹ́ sí ni ọmọkùnrin gbangba gbangba gbangba gbangba gbangba tí gbogbo èèyàn ń bẹ̀rù ẹ pápá kò lè fún ẹ lẹ́rẹ́ kò lè lọ àpáta fáárá lọ́kọ̀ olórí òun jagunjagun ìwọ gangan sí ọmọkùnrin gbangbangba Baṣọ̀run ooo olórí ogun lálọ olórí ogun lábọ̀ ìwọ gangan lálùjá náà èèyàn tán lè rí mú wọn ò lè rí ọmú wọn kàn wọn jẹ ní. ẹkùn ọkọ fúlàní ẹkùn ọkọ bòròrò ó ti ń dàbí ó ti ń dàbùkù rẹ láwùjọ tiwa aláàfẹ wọn mọ kí wọn mọ lọ sani ọmọ gbogbo bínú tẹ ọ

mi kẹ́ ẹ gbẹ́dọ̀ àdúrà mi olórí ire gbogbo aráyé ń pariwo mọ́jà sọ́lá o ọmọ òròlú mo níyàn ọmọ jàtẹ́ mo lè kó lé mo jẹ lákùnkùn ọmọ ládé ládé ládé bí aláàfin ọ̀bá ládé ṣèbádé aládìkún làgbà fọláàfin mo níná lé mo sùn lẹ́ẹ̀kan mo rùn wòwò rí balùwẹ̀ láàjì ọmọ àtijẹ lákùnkùn. dàgúmọ́lúwọ̀. báwo ni ẹ wọ sá. pariwo ẹkùn tákìrì ìbẹ̀rẹ̀ ẹ̀ níjà òfò onígọ̀ lágbára ọlọ́run ọba onímọ̀yà ọmọ aráyé òní ìjàlè kó pé wọ̀nì adé ọ̀pẹ lórí ọ̀bẹ ilẹ̀kẹ̀ yóò sì pẹ́ lọ́rùn elédùn ọba àṣẹ àpẹyẹ lẹ́nu ọba alágbára elédùn mare ọba ayanu ẹni bá ní òkú olúwa rẹ ní ikọ́ máa lọ ọmọ ọkọ yorùbá máa gbóhùn ẹnu mi ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè àdúwọn ká níbi wọ́n gbé ń tún náà rọ́ níbi wọ́n gbé ń dáná rọ́ olórí ìrètí gbogbo aráyé ń pariwo Sunday ń ọmọ gbòho òfò onígò olókè mẹ́ta ooo ọmọ olókè mẹ́ta máa gbóhùn ẹnu mi àkọ́kọ́ sọ pé lálọ́ lálọ́ ìkejì sọ pé láwọ̀ lábọ̀ ìkẹta wá ní ìgbà tó ọmọgbòhomò rẹ kí lọ wádé ọmọ ilé alábà gbàngbàndàn òkú oríire ìwọ gangan jagun mọ́lú ìwọ gangan lo lórí ogun olórí ogun akẹ́yìn ogun ẹkùn takiri gbére níjà àfọ́kùgò tí ń dó ti kanra ti kanra ẹlẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ ẹ̀ lè mú ẹ pápápá kò lè kú ẹni tá a ti iwájú tí ń tira rẹ̀ ẹ̀ sójú ọ̀nà ẹni tá a ti inú igbó tí ń tira rẹ̀ ẹ̀ sójú ọ̀nà ẹkùn takiri gbére níjà ooo ìmùlẹ̀ ọba orin sáyid òṣùpá máa gbóhùn ẹnu mi òfò nìkan ìlágbára ọlọ́run ọba ẹ̀ ní mọ̀yà orí burúkú nìkan kò nìkan mọ̀ rẹ̀ lágbára elédùnmarè ọba ìyanu yorùbá nation ó ti dúró náà yorùbá nation ó ti dúró náà lóògùn ibà kì òun náà ni Jagunlabi ńkọ́ ta ló fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ yẹn ta ló fẹ́ mí ìgbà tí kìnnì wọn ọlọ́lá jù mí ẹgbẹ́ náà kí wá ní ẹranko kéékèèké ń dúró sí mọ̀ láàrin tiwa kìnìún ìwúndé gbogbo yín ẹ pa lọ́lọ́ ẹkùn tákìrì bẹ́rẹ̀ níjà ọmọ ìgbòhóndé gbogbo yín ẹ sápadà lójú ọ̀nà wọ́n rí ọwọ́ ò lè dúró tó bá dúró pẹ́rẹ́ iná àmọ́ mú gbogbo pátápátá korongodo ìwọ gẹ́gẹ́ lẹ́kùn ìwọ gẹ́gẹ́ lẹ́kùn bàbá mi òfò onígàn bá mi sàmì ẹ̀ gidigidi lágbára ọba. májà ń sọ láti bàjẹ́ bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ rí fi àràmọ̀kà àti ọmọ kú ti pọ́mọ tí a ò gbọ́dọ̀ gbin ní ẹkú gbẹ́gìrì gbéra ìníjà ìwọ lọmọ ọ̀sán méje ọ̀sán akọ́sẹ́ bóun lọ rí jíjà mú ajímọ̀gbọ̀n wa lẹ́yìn ìkejì lọ́sọ̀ mẹ́dígbàbọ̀ lọ́wọ́ ònòjò tàbá gbàyì àríwọ̀ mọ̀sá abáwọn ọ̀rọ̀ mọ́jẹ̀bi tó bá ba nílé tó bá ba lójú ogun lẹ́rọ ayé ṣe yọmọjà sọlábà wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ gúnugún tó balẹ̀ lójú orí ọmọ àkàlà balẹ̀ ọ̀jẹ̀dọ̀ tẹ̀tẹ̀rẹ̀ yóò tètè dé ó balẹ̀ sọ́lá ikú tí ń pamọ́ tí yà ọ̀ gbọ́dọ̀ gbé bàjà sọ́lá tí ọ̀rẹ́ ní bàjà tó wọ ògiri kọ̀rọ̀ ó mọ ògiri mọ́ra àgbàrá ọ̀dọ̀ ní bá mi kà sí pàtó. ẹkùn tákìrì gbélé níjà ọmọ wọn níbo wọn máa wọlé mọ́ra bá olóríire tí gbogbo aráyé ń pariwo ọ̀pá ìbìtì tí rélù náà fúlàní iná tó lójú sàn kókó ṣètùtù àtúwọ̀ káńbí wọ́n gbé ń dáná rọ́ kò sẹ́ni tó tó bẹ̀ tí ó dùn ó bí sẹ́ni ọmọ ìgbòho bá dé ẹni bá dúró yọ fara gbẹgba ẹ fún wọn ẹjọ́ yé wọn torí ìkíni mọ́jà sọ́lá dé gbogbo yìí máa dá ìbá lọ́lọ́ ẹkùn tákìrì gbére níjà ọmọ wọn nígbòho ó dé Jagunlabi dé gbogbo yìí máa dá ìbá lọ́lọ́ àràbọ̀dá tí màmú lójú mọ ìwọlẹ̀ mọ́ra bá ọmọ ọkọ yóò bá yàtọ̀ sọ máa lè o òkú oríire ọmọ ọkọ ní ẹ̀ẹ́sọ sọ máa lè. ó dé o jìnnìjìnnì mú gbogbo fúlàní gbádá o fúlàní ò nílẹ̀ dúró tó bá dúró ilẹ̀ ó gbé wọn ẹni bá dúró ikú pa gbogbo wọn pátápátá korongodo méjà sọlá dé ẹkùn takirigbèrè ẹ níjà ọkùnrin méje lójú ogun ọkùnrin fígbọn fígbọn fígbọn fígbọn fígbọn lọ́nà àwọn ogun ẹ bá pàápàá kò lè kú ẹ lé lé lé kò lè lọ jagunlabi dé olórí ogun olórí ogun lálọ olórí ogun lábọ̀ èmi ò pariwo méjà sọlá dìsá ooo olórí ire tí gbogbo èèyàn mọ̀ ni jagunlabi lé jagunlabi lóko ẹkùn takirigbere ẹ níjà. gbọ́gbọ́n kan ò sí afẹ́ tó bá ti rẹ̀. gbọ́gbọ́n kan ò lè mú nǹkan ò lè dé kò sí ní tí ó mú mọ́jà sọ́lá ọmọ wọn nígbòho ẹni bá bẹ ọlọ́run ọba ó bẹ ni gbogbo ènìyàn tí ò bá ṣe jẹ́jẹ́ olúwarí ọ̀faragba kò mọ́kò rà. alákàṣe ọmọ alámọmọdé wà bẹ́ẹ̀ gbẹ́dọ́ máa kú sí. wọn ò tó bẹ́ẹ̀ rárá ẹni bá bẹ́ ọlọ́run ọba àmì ọ̀bẹ ni ẹni tọ́lọ́run ọba rán sí wa ó ti dé gbogbo pátápátá ẹjẹ́ amúra ogun gbogbo ènìyàn pátápátá pátá áńgẹ́lì tá a ti mọ̀ tẹ́lẹ̀ ó yàtọ̀ sí èyí tá a mọ̀rú ọwọ́ tó lè yọ a ti mọ Sunday ọmọ Ìgbòho jagunlabi lé jagunlabi lóko ni ẹ lọ rèé bèrè ìgbà ogun Modákẹ́kẹ́ bá a bá tàn sí bá a bá rọ bá abọ́lọ́bọ́ ni bàbá rọ̀ bá àtàn ọjà rè. kò ń ṣàgẹ́lì social media. kì í social media rárá ẹ lọ rèé sọ fún ẹjọ́ yìí hàn níta wọn dàpọ̀ àbídé olórí òkú káfíńtà bàbá lè pe èèyàn tó bá bẹ́ ọlọ́run ọba mi ó bẹ ni ọwọ́ méjì péye kan bàbá dámilọ́lá òfò oníkan lágbá ọlọ́run ọba oníkòfò àtàwọn ẹni tí ń ta wọn lójú kò sẹ́ni tó lè dúró de kú ẹni bá dúró ọlọ́run ọba mi ó bẹ olórí ilé ayé ọba aráyé ń pariwo òfò oníkan láíláí lágbára ọlọ́run ọba òní mọ̀yà ó lọ́mọ ogun tó ní sàábẹ́ Jagunlabi dé ikú bàbá ẹrú ikú ẹ̀ rí nǹkan ta ló fẹ́ bẹ́ ẹni bá bẹ́ ọlọ́run bá bẹ́ mọ́jà sọ́lá dé ọmọ òròlúmọ níyọ̀ mọ́jà tẹ́ o mo lépo ńlé mo jẹ láǹfunfun mo níná ńlé mo sùn lẹ́ẹ̀kan mo rìn òwòrè bá luwẹ̀ láàjì ọmọ àjíjẹ láǹfunfun o mọ́jà sọ́lá dé o ikú bàbá ẹrú ikú balógun tó ní sàá bẹ́ ọwọ́ méjì fẹ́yìn kan mo bẹ́rí fún ọ̀gá tiwa bàbá tiwa ẹkùn tákìrí gbére ẹ̀ níjà. ó yà jẹ́ nsáré lẹ́lẹ́ bàbá rẹ̀ ìgbọ́ ọmọ rẹ̀ ọmọ alágbàdo dé. wàá wá gbà fún wàá gbà fún. nílé ọmọ ta pẹ́tẹ́ wọn ní omi ọmọ gègèlè wodò ó sànyà. ẹni ìná lówó. ìsànyà fẹ́mi láàrin ìdí omi kò sí ní kásìmí lẹ́nu orí nǹkan ni. ọmọ òkúta mẹ́ta òkè gbòó kọ́sẹ̀ mi dábọ̀ dábọ̀ kánni máa rọra máa rọra.

wọ́n bá wọn àjèjì wòyí wọ́n ṣe ṣègéṣègé wọ́n láwọn ò ní bomi kó símu àwọn ò ní bu sanyabọ́sẹ̀ ojú kọ fírí gbogbo wọn ni wọ́n sáré bomi kó símu wọ́n sì bu sanyawo ẹsẹ̀ òòrùn àwọn ẹni tí àgbọ̀n ọmọ ẹni tí àmọ̀tàn ọmọ ẹni tí ó ní ẹnu wọn lájèjì kéé báwọn múlẹ̀ nígbò o ìgbà tí mo múnú ṣọgbọ́n tí mo mú kù mí ṣèmọ̀ràn àjèjì tó bá ti lójú méjì bí ọ̀bẹ jàǹbàrí ta ni yóò jẹ kí wọn bá wọn múlẹ̀ nígbò àwọn gangan ni kí wọ́rọ́kọ́ ti dáná rú gbogbo àròkárò tí ń ẹnu bínú wọn múlẹ̀ níyìn bó pẹ́ bóyá wọ́n nílẹ̀ bàbá wọn ni bínú wọn múlẹ̀ lọ́hùn bó pẹ́ bóyá wọ́n nílẹ̀ bàbá wọn ni ilẹ̀ gbogbo nígbò oníkìkí ọ̀rọ̀ ìgbò ọmọ rẹ̀ ọba bẹ́rẹ̀ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan yòókù ní gbogbo ara iwájú náà sọ kiri gbogbo èèyàn tó bá bá lè gbogbo ọmọ rẹ̀ tó bá fẹ́ kojú ọba. olúọmọ ooo ìmùlẹ̀ Sunday ọmọ Ìgbòho gbogbo Ṣàgámù níbàjẹ́ láíláí bá mi sàmì ẹ̀ gidi ẹni bá ní òkú olúwa rẹ nìkan mọ̀ lọ ìbànújẹ́ ayé òní kan lágbára ọlọ́run ọba ẹ̀ nírí ń gbé sọnù bí òun sí bí ọmọ àdúrà àyùbọ̀ lọ́wọ́ mẹ́nu ẹni bá ní ẹ̀kú olúwa rẹ nìkan mọ̀ lọ ọmọ yóò bá bàbá mi lọ́gbẹ̀ẹ́ yẹ kí yorùbá ti gòkè àgbà don't go back lọ́rọ̀ yorùbá lọ́wọ́ yẹ rí nǹkan olórí ire tí gbogbo aráyé ń pariwo ìbànújẹ́ ayé òní kan láíláí lágbá ọlọ́run bá òní mọ̀yà alẹ́lẹ́ ilé kò kú ẹ̀fà pápá kò lè lọ́bì kankan olórí ayé ọba olórí ogun ní gbé ọ̀gá ìbànújẹ́ ayé òní kan láíláí kébì òdírí ìgbésànù bí ò ṣe bí ọmọ àwòfá máa wulẹ̀ ba olórí ire tí gbogbo aráyé ń pariwo jẹ́ ìwọ́n àgbà ní àwọn bàbá rẹ lọ ìmọ̀ ní àmì àfọ̀hún pé ìtù ọ̀yọ́ ni ọ́ ní àbíjẹsà wò kébì o máa gbóhùn ẹnu mi jagunlabi lé jagunlabi lóko ọwọ́ ṣòkòtò kẹfẹ́rẹ́ bí ìjà ìwọ náà ni ìwọ ni wọ́n lé lé lé wọn ò lè pa wọ́n lù lù lù wọn ò lè dalẹ̀ ìwọ ni kẹ́ni kẹ́ni kẹ́ni kẹ́ni kẹ́ni kẹ́ni kẹ́ni kẹ́ni kẹ́ni. ọ̀rí ọmọ Ṣàgámù máa gbóhùn ẹnu mi ọmọ Ṣàgámù máa gbóhùn ẹnu mi olóríire tí gbogbo aráyé ń pariwo òfò nígàn láíláí o kẹ́bí máa gbóhùn ẹnu mi ìdọ̀bálẹ̀ la kọ́ba aládé orúkọ la kọ́ba aládé o kẹ́bí òfò nígàn láyé rẹ̀ gbogbo ọmọ tó bí ò ìwọ náà ní bọ́sọ̀nù lọ́dọ̀ ọmọ tó bí pátápátá korogodo nítorí ìkíni. orí ìjẹ̀mú ti kọ́ lágbègbè lásán. kébì motors aṣíwájú kájìlá kù sí. kébì motors náà ni. ìjẹ̀mú ti kọ́ lágbègbè lásán. aṣíwájú gbogbo kájìlá máa ń gbóhùn ẹnu mi kébì motors. ó wàá bàjẹ́ máa ń gbóhùn ẹnu mi kébì ṣèyí máa ń gbóhùn ẹnu mi ìdààmú ti kọ́ lágbègbè lásán akọ́láwọ̀ lẹ́ni ńlá akọ́láwọ̀ ẹ̀dàbí dánú lé dánú oko abúlé ìṣòwò ọmọ ìjẹ̀bú sèèyàn nílé bàbá tómi ńlọmọ ni bàbá wùjẹ̀bú àwọn ẹni tiẹ̀ ní wíníwíní fọwùjẹ̀bú àwọn ẹni tiẹ̀ ní wíníwíní fọwùjẹ̀bú àwọn ẹni tiẹ̀ yókù sọ ńlọ ajẹmọ́ni ṣebí wọn ni ìmúlẹ̀ sálẹ̀ wọ̀ Ìgbòho ṣe bọ́hùn la síwájú Oòduà náà ní tìlẹ̀ tó gbó. Ẹni tí ó ṣe bá jàfẹ́ ni ó ṣe bá bínú. Bá a lẹ́ni tó bá jẹ́ òyìnbó ṣe máa ń pọ̀ Kámẹ́rà ń pọ̀ o. Bá a lẹ́ni tó bá jẹ́ òyìnbó dẹni ẹbọra ni. Bàbá tẹ̀bà láyé yóò lọ gbọ́ bẹ̀ lọ́rùn ni. Lọ́jà sọ́lá tí ó ṣe bá jàfẹ́ ni ó ṣe bá bínú. Ọmọ aládìí kú máa gbóhùn ẹnu mi. Ṣé bá <laughs> ẹ̀fẹ́ ra mọ́tò lóríṣiríṣi o kébì ọ̀hún náà ni ẹni tó tó gbangba sùn lọ́yẹ ọ̀kan ṣoṣo lára bá tí mi gbọ́ kì í jí kì í jí ìwọ náà ni olórí ogun ìwúlẹ̀ sẹ́ndé ọmọ gbòòho aṣíwájú mọ́tò máa gbóhùn ẹnu mi ìwọ náà ni ìwọ ni ìwọ ni lánàá ìwọ ni lónìí jagunlabi lé jagunlabi lóko àwọn ògbóhó máa gbóhùn ẹnu mi aṣíwájú gbogbo ilẹ̀ Yorùbá ọ̀hún mà ní ẹni bá bẹ ọlọ́run ọba bẹ Sunday ọmọ Ìgbòho ó wá bá dá mi lọ́lá máa gbóhùn ẹnu mi òun bàbá dá mi lọ́lá máa gbóhùn ẹnu mi akọni ilẹ̀ Yorùbá nǹkan ò ní sẹ̀mí rẹ lágbára ọba olórí ogun ọmọ tó bí ò ní kú kẹ́ẹ̀bì ìmùtọ̀ máa gbóhùn ẹnu mi ó ní gbóhùn kásíwájú aṣíwájú gbogbo Oòduà o Sunday ọmọ Ìgbòho àbísá mọ gbóhùn ẹnu mi ọmọ aládìkún ìwọ náà ni balógun lé balógun lóko ẹkùn takiri gbèrè níjà àfọkùnkùn tí ń dúró ti ìkanra ti ìkanra balógun lé balógun lóko ẹkùn takiri gbèrè níjà òfò ní kọ láíláí lágbára Ọlọ́run ọba ò ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ lágbára ọba onígbó rẹ̀ dèdè ọmọ kì í ọ́ ìtọ̀mọ̀ lójú bí àta ẹkùn tákìrí gbẹ́rẹ́ níjà o àlùjànnú ènìyàn tí wọn ò lè tí wọn ò lè rí fín hmm. olórí ire tí gbogbo aráyé ń pariwo ni. Thank you very much. Ẹ̀ka lọ́kọ̀ mo